ó kó wa jọ sí àárín ohun tí ó sì kó wa jọ lé lórí oore ìtọ̀nà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jogún ọmọ tuntun fún ọmọ ìyá wa architect Jamiu àti ní àwọn ọmọ pé architect ní engineer àwọn èèyàn dá máa ń dà pọ̀ wọ́n pe ẹnjìníà ní architect wọ́n sì pe architect ní ẹnjìníà àmọ́gbà dára náà wá ń súnmọ́ àwọn architect láwa mọ̀ pé àṣekò jọra wọn so ẹni tá a wà láyé rẹ̀ lè ní ní architect Jamel àti ọlọ́wọ́n ọba jogun ọmọ ọ̀dọ́nú fún wọn ọlọ́mọṣàjẹ́ kọmọ náà lálùbáríkà àwọn táìtì ìjìnlẹ̀ àná tẹ̀wá kí ọlọ́kọ̀ọ́ àwọn ata ọpẹ́ fún Ọlọ́run pé ó ṣoore náà fún wa lórí tó pé àtẹ̀ṣe àsọlátò fún wa lẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ìlàdà àsọlátò náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà ti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìbíǹde àkìyàmù. ká tó bọ́ lọ abẹ́kí gbogbo wa ká jókòó.

wọ́n ní kò ṣe wúlò kó àti gìrìyàpá gìrìyàpá ló láti mọ́ jẹ́rú báyìí nígbà yẹn ẹni tápà lọ́kọ̀ ṣe gírì ẹ̀rú bá rá ewu kan náà nù àbá kan náà ẹ bọ́dà wa ẹni ò tí ìjòkó tà ẹ tí ìjòkó ẹ má bọ̀ wá ẹ má bọ̀ wá yìí ẹ má jẹ́ kẹ́rù báyìí ẹ má yìí brọ́dà wa tán débi staff yẹn ó wù káwọn náà wá jókòó sí wa ẹ̀yin ẹ̀rù ẹ wá jókòó wá mi. abẹ́rẹ́ kó dá fẹ́ wa. tiwa ẹ wá wa. tiwa ẹgbẹ́ mi lọ́jọ́ ẹjẹ́ kan jòkó tiwa ẹjẹ́ kan jòkó sẹ́gbẹ́ mi ẹ wá ti ẹ̀fọ́ kan rẹ̀ ẹgbẹ́ mi ló wù mí kẹ́ jòkó sí ń ní ẹ̀kan mọ́ ẹ wá mi ẹ má bínú pé mo gbá àgbàlagbà sí o ẹ jòkó sẹ́gbẹ́ mi wá inú mi dùn mo ṣe rí ní pẹ̀lú mi inú mi dùn sáyẹ́ǹsì ẹnjìníà ẹ̀yẹ sáájú ogun mi tẹ́wà ọlọ́run ṣàlékún dáadáa fún gbogbo wa. inú oṣù Ramadan láwà inú oṣù Ramadan oṣù àlùbáríkà oṣù rẹ ọlọ́run wá jogún ọmọ fún ọmọ ìyá wa jamiu ó dàbí Ramadan ò tí ì dé bímọ àmọ́ ìjókòó pa wá ń dolú yìí nìsín ó ọmọ náà ó ti ọmọ náà ní ó ti ọmọ náà ní ọmọ ọ̀dọ́rùn àkíyèsí mo wá sáré bẹ́ẹ̀ pè wá sí inú mi tò pé àwọn bọ́ọ̀lù ti pọ̀ ndòkó yìí àwọn bọ́ọ̀lù ti àwa bọ́ọ̀lù àti ẹ̀yẹ ṣe bọ́ọ̀lù àwa bọ́ọ̀lù láti kí mi àwa ni mo fẹ́ ṣe wá àtìkúlẹ̀ mo fẹ́ ka hadith ànábì kan fún wa gbogbo àwọn bọ́ọ̀lù láyé àtàwọn ọmọ yìí kò kí lọ́mọ ọ̀gọ́rùn-ún bá dé kí láwọn ń ṣe àwọn jẹ́ńtù àbá àti jẹ́ńtù mo gbọ́ ọ̀rọ̀ naira mali lè lè yìn ẹ̀hẹ́n àrùgbà á bẹ́ẹ̀ ìyẹn pàlátà àgbáyà rẹ̀ ẹ̀hẹ́n ó dá káwọn ti náírà má lè yìn àwọn kan náà gbé fídíò rẹ̀ sórí péjì islamic péjì kan ló kí n gbọ́rọ̀ rẹ̀ mi gbọ́ orin ní náírà má ó wá wà nínú ká àwọn àti ọkùnrin kan dọwọ́ jaramia kẹ́yìn náà gbọ́rọ̀ ẹ̀ náírà má ó wá ní kí ni sọ pé àwọn àwọ̀ náà ẹ̀ ìwọ tó ń sọ pé kan ìwọ́n mọ́ bí tẹ́mi àtọ́nà ọba jọ dá sí mi lẹ́nu náírà málì ẹ̀rọ málì ń sọ pé òun àtọ́ lọ́hùn àjọ sí kíni àjọ dá sí kíkan á mú ní gbọ́ wọn ṣàdúrà sí ọlọ́run ó wu náírà málì kó jẹ́ èèyàn rẹ̀ rí o bá wa sọ di ẹni rẹ̀ àbẹ́rẹ́ ìbẹ́rẹ́ ẹ̀rọ ní àbáde sọ pé òun ní kíní kan láàrin òun àtọ́ lọ́hùn òun náà fẹ́ máa kílèmù pé ẹ̀gbọ́dọ́gbọ́n kílèmù ọlọ́run ẹlòmíì ń bẹ́ ṣe ìtọ́nù ni wọ́n fi ń lérì ètù ni wọ́n fi ń gbáyìí onírà máàlì tí wọ́n fi ọlọ́run ọba bí kíni èrìǹgà sẹ́yìn tọ́lọ̀ wa tóbi sí o bàlá ó lè kọ̀ láti lẹ́ra máàlì ó jáde láyé kó sì tẹ̀lé ọlọ́run gbogbo tó wá sí láyé ó sì dọ́mà àjẹ́nà mo bẹ̀rẹ̀ ọ̀hún lẹ́ra máàlì ọlọ́run bá sí lọ́mà àjẹ́nà gbogbo abọ́ ìtawá wà ní gbogbo iná ọlọ́run tàwa náà lọ́mà àjẹ́nà tí wọ́n máa tó ti lẹ́ra máàlì sọ̀rọ̀ tó sọ yẹn oṣù tá a wà yìí ló fà oṣù tá a wà yìí kò tí ń wà sí gbogbo èèyàn bá mọ̀ òun tẹ́lẹ̀ tóṣù yìí bá ti dé arákálukú máa ṣe kéyìn níbi rọmọdọ́nù ọdún méjì sẹ́yìn ó ní èèyàn kan bí àwọn ọmọ yìí kòrò náà ráì ó wá ṣe fídíò yẹn kò ní four minutes lọ bàbá ramadan ló pe rọmọdọ́nù báyìí bàbá ramadan kíní kan alé wọn bí alé wọn bí kíní kan àṣe kíní kan nìkan níbi rọ ó jà sọ kí dẹ tó kí rọmọdán ó ní bàbá ramadan ẹ káwọn olóṣó lọ èmi náà pa àwọn oṣù àti kejì àjẹlẹ yìí ló kàn sọ àtàwọn olóṣó àtàwọn aṣẹ́wó ní jẹ́ bẹ́ẹ̀ èmi ò báwọn kejì àjẹ́ nì èèyàn kan ló wá sùn pé ní olóṣù àwọn ó Ramadan tẹ̀bálẹ̀ ti rẹ̀ táwọn sọ́ba ti wọ̀ pé àwọn ẹrù kú yanyan ni torí gbogbo ohun ẹ̀ báyìí ohun àwọn àwọn mọ̀tá náà ni ó wá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti dà kẹwàá rí kinní kan ni gbogbo àwọn bọ́ọ̀lù tí wọ́n máa ń ṣẹ́rí padà nínú Ramadan yẹn wọn mọ orí tọ́lọ̀ wọn bá ṣe fáwọn wọn àdẹ́mọ bínú ọlọ́wọ́n bá ṣe ń tò máwọn tó gbogbo àwọn bọ́ọ̀lù tó bá wà ní tòkó ilé mi mo fẹ́ ṣe ọkọ mọ̀ pé inú ọlọ́run bá ń tò sí yín gan-an nínú oṣù Ramadan ṣùgbọ́n kú pé ta ni ẹni tí Ramadan máa tún wá lọ tán tí a tún wá jẹ́ kí ọlọ́run tún mọ bí òun kágbára kọ́ ọlọ́run mọ bí òun sọ ọlọ́run lè bí òun sí gbogbo ọ̀rọ̀ ẹ jẹ́ fún ilé ìdánpọ̀ adábọ̀wá Muhammadu sọ̀rọ̀ àdìsí ẹnìkan náà máa kí màá gba question máa lè káwọn bọ́ ìdí béèrè question gan-an ìjókòó anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ni a inú ọlọ́run mọ́ ń dùn gan o ń fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa o ẹjọ́ ẹgbẹ́ àti ẹjọ́ kọ́kọ́ yóò tètè máa lọ ẹ̀ tó bẹ́ gba nǹkan ni torí bẹ́ táwọn èèyàn gbọ́ ẹ̀sán yẹn ti fún óyá ṣé tẹ́lómi bàbá ọkùnrin ìtẹ́lá uh Thank you. Uh-huh. Àdábùwà Muhammad. Ó nínú ọlọ́wọ́ bá wọ́n ń dùn gáà sí ẹrú rẹ̀ tó jẹ́ ẹrú ẹlẹ́ṣẹ̀. Tẹ́rú ẹlẹ́ṣẹ̀ yẹn tó ju wá dẹ́ṣẹ̀ lọ ẹwà bùwá bà ẹwà dògbò bà. Ayọ̀ ẹwà wọ̀rí ẹwà jòkó wá ìrẹ̀yìn gangan nígbà ẹwà Ẹ ìjọba àwọn àfáàdì lè máa bọ́ alájọba ń gbé wọn ìdúwà sórí ìdòkó ẹmọ ẹ̀rọba mú wọn torí ọlọ́run náà fẹ́gbẹ́ àjòkó sí torí ọlọ́run yẹ gẹ́rẹ́ orí ẹgbẹ́ ìdòkó sí àríwí sára ẹ̀ka mọ̀ta ẹ̀lẹ́ta ẹ̀yìn mò ń bá sọ̀rọ̀ dẹ́ ń bọ̀ anẹ́gbọ̀wà Muhammad ó ní tí ẹrú bá ti dẹ́sẹ̀ lọ ó lè tó ti pààyàn lọ ó lè tó ti ta tẹ́tẹ́ lọ ó lè tó ti ṣèbàjẹ́ lọ ó lè ó níjọ́ tí ẹrú yẹn bá wá ṣẹ́rí padà nínú ọlọ́run máa ń dùn náà o ó níbi tí inú ọlọ́run máa ń dùn ju ẹni tó ń fẹ́ narrate ọ̀rọ̀ rẹ̀ lọ mo wá fẹ́ kẹjẹ́ ká gbọ́ narration yẹn ká mọ̀ kí inú ọlọ́run ń dùn sí ẹrú tó bá jẹ́ tó padà mo kí gbogbo àwọn abọ́ ìta ǹfẹ́ mílíọ̀nù ní apàdà sọ́dọ̀ ọlọ́run lágbára ọlọ́run sọ pé á àwọn àwọn ó ní ó tà gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣe ìrìn àjò ẹ máa gbọ́ sórí ìwé ó ní wá gbé àkúnrin àbí ẹṣin kí wá fún alápèjú ìgbà tí yẹn ti ká irú ká kí tẹ́sí ní kí ẹ̀ wá kó tí jẹ ìjà mu ó ti kó sẹ́yìn boot ó ti kó aṣọ everything but ràkúnrin ni lọ́jọ́ náà ó ti wá ti gbogbo ẹ̀ sí orí ràkúnrin yẹn ó wá ń bá ìrìn àjò lọ bó ṣe dénú gbó kan nìyẹn ló bá fìlà pé ah láì tó wẹ́rẹ̀ mi jẹ́ owó jẹ́ kí n sinmi gàrí ó ṣe sinmi nìyẹn sábẹ́ igi kan níbi tó ti jòkó sábẹ́ igi yẹn bọ́rọ̀ ṣe gbé lọlẹ̀ ló bá sọ ìgbà tó pẹ́ after some minutes or some hours ni ó bá lajú padà bó ṣe lajú báyìí ràǹkómi tó páàkì kalẹ̀ tó sun mọ́lẹ̀ níwájú ara rẹ̀ báyìí kò kàn dé ràǹkómi wọn gbogbo tí a jẹ orí ẹ̀ ló wà gbogbo tí a mu orí ẹ̀ ló wà aṣọ tí a wọ̀ gbogbo ìgbésí ayé ẹ̀ orí ẹ̀ ló wà tí ò bá fi lè ti rí àǹkómi yẹn mọ́ ohun àtàndẹ̀ kí ló jẹ́ lẹ́yìn kẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ní wà nìyẹn inú gbó wà wà wà wà orin ìrìn ó ṣe wàhálà ó dà orin gan ṣàrọ̀ wà kò rí àǹkómi yẹn kò ṣe kí ni jọba kò àǹkómi yẹn ìgbà tó wá pẹ́ ojú wa wá kó náà ìlẹ́tìfẹ́ mọ́ sí lọ alábi nígbà tó wá pẹ́ tó pẹ́ tó pẹ́ tó pẹ́ àsìkò ti lọ ó kàn tó wọn ra sùn tábẹ́ igi lẹ́ẹ̀kan náà àwọn tó ti wá ṣẹ̀gbọ́n ti lose hope fún òun lè rí jẹ́lé ìmọ̀ ó kàn tó sùn lọ ni ọ̀nà tó gbẹ́rọ́ ti ṣe wàhálà náà ṣe nígbà tó máa ká kí para wáyé ó kàn tó bára nǹkan mí ẹ̀ tí gbogbo ẹrù ẹ̀ tó kó sórí ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀dẹ̀ wà kó ṣe rí báyìí àdébìsọ̀wọ́ àṣọ́là ó nínú ọkùnrin yẹn dùn gan-an níbi tí inú rẹ̀ wá fẹ́ dùn tí ó kàn fẹ́ dúpẹ́ bọ́lọ̀ ni Allahumma anta abdi wa ana rabbuk arábìnrin gbà sínú ẹ̀dọ́ bẹ̀rẹ̀ ayọ̀ ọlọ́run ìwọ gẹ́gẹ́ lẹ́rú mi èmi gẹ́gẹ́ dẹ̀ ní olúwa rẹ̀ anábìnrin akọ́ á min shiddatil farah ó ṣe mistake ni o but ìdùnnú tó ti dùn tó pọ̀ jù ló jẹ́ kó ṣe rú u àṣẹ tó fẹ́ sọ ni pé ìwọ gangan lolúwa mi èmi gangan dẹ̀ ni ẹrú ẹ ó dàbí ìgbà téèyàn bá sọ pé ẹ dákun ẹ bá mú búrẹ́dì ẹ̀jẹ̀ fi gé ọ̀bẹ ó oh, jẹ̀mọ́ ìgbọ́ ẹ bá mú bread kí n fi gé ẹ lọ ṣe búrẹ́dì náà fi ń gé ọ̀bẹ ni àbọ̀bẹ náà fi ń gé búrẹ́dì tẹ́gbẹ́yà sì wínú aláti wí ò tó bẹ́ẹ̀ náà lọkùnrin yẹn ó sì wí ó sì sọ torí pé nù rẹ̀ ti dùn kọjá là alágbèwà ni ṣe rírú ọkùnrin yẹn tó dùn gan yẹn ó ní ọlú ọlọ́wọ́ ọba wa máa ń dùn jù bẹ́ẹ̀ lọ níjọ́ tí ẹrú kan bá ti jẹ ẹlẹ́ṣẹ̀ tó wá tún bá sí ọ̀dọ̀ ọ̀nà fọ̀túbù ìlàgbà rí ìkọ́wù àti nínú làá ẹ̀dàkùnrin jọmọ́ mùsùlùmí tá à ń tọ́ bí tó bó ilé mi ẹ̀dẹ́ ti gbogbo wa ẹ̀dẹ́ ká tún bá lọ sọ́dọ̀ ọ̀nà látòrí tèmi ni òun tọ́lá fa àtọ́wá bẹ́ yí olórí ikú òní kó sọ fún òun mọ́ kó nínú ẹ̀jẹ̀ ìṣẹ́ni tó mọ̀ ẹlẹ́sẹ̀ lèmi náà wájú ọlọ́run ọlọ́dàkùn fún ìdèmí náà jù mí o ẹ̀jẹ̀ tèmi náà bá wa máa ń ṣe kémi náà lọ jòkó láti ìlú rọmọdọ́nù ló dé níbi ìdáwó ẹ̀ṣẹ̀ mọ́ kí wá jẹ́ àmọ̀ rẹ̀ kí wá láníyàn pẹ̀lú ọlọ́run pé mi ò dẹ̀ ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ irú ẹ̀ wá ní tó ní kálukú wá ń jòkó yìí náà wá ní amọ̀pẹ́ni tí ó mọ̀ mú tí ó mọ̀ bẹ́ẹ̀ ní wá ń jáde jòkó yìí ó ṣù ọ̀bẹ nì irú ẹni jẹ́ kéèyàn kú ni àṣírọ́ la máa ń pa pé ah mo ti wà addicted mọ́ o ah mi ò lè ṣe àṣírọ́ ni ká ní bẹ́ẹ̀ ni ní ilé kíkà lókú wá ti mọ fún ẹ̀gbọ́n àti àmọ́ mo ti dààmú mọ́nu Ramadan ẹni tó bá mọ ṣe ìdìnnà nù wa lọ fẹ́ ìyàwó àwọn bọ́ọ̀dì wọn ṣe mistake gan èmi ò tí ì lówó mi ní fẹ́yàwó tẹ́jẹ́ lówó nìkan tí wà ṣáà ìjọ kan gbà kan báyìí tó ní kíní kan tí ó bá tó tó bá tó dé ẹ̀ ló bá tó fẹ́yàwó àti kíní kan ìgbà lówó aláàbẹ̀ sọ kíní ẹ̀ àwọn èèyàn mọ́ ọmọ ìgbà wọn ni wọ́n gbọ́ àṣà ìlera pọ̀ bíi àwọn tí lára bá lò wà ní àọ́kè ah, ṣe rí owó pàlá ipò ìgbà tí èèyàn bá tó ewu kó tó fẹ́yàwó in fact ìgbéyàwó gan ló máa ń bí owó fún yàn ẹjá gbé báyìí nínú àdúgbò tá a wà yìí mo ní pé àwọn building tó jẹ́ bí olówó ńlá ló pọ̀ ládùúgbò yìí àbí gbogbo àwọn tó nílé yẹn àwọn tàbá ta ló ń gbé inú street tàbá tó kọ́lẹ̀ tí ládùúgbò yìí lára mo fẹ́ wí ẹ̀yìn méjì ẹ̀kọ́lẹ̀ ní street yìí ẹjọ́ àwọn ilé yìí àwọn lẹ́tà ni o ta ni ẹni tó ṣe pé kò tí ì níyàwó tí ò tí ì lọ́mọ tó wá jẹ́ pé ó ní méjì nínú àwọn ilé tó wà nínú gbogbo àwọn tó ní ilé ìṣe síngù wà láàrin wọn gbogbo wọn kí bóra jẹ́ wọ́n ti máa rí wọ́n dẹ̀ níyàwó wọ́n ti ti lọ́mọ ká ní pé ìyàwó àtọmọ máa ń fa òṣì ni kò yẹ kára dúró lé ìkọ ẹwà àwọn ilé jẹ́ ọ̀nà jàǹdà ẹ̀wò jàǹdà jàǹdà lápá òwò jẹ́ ọ̀nà jàǹdà ẹ̀rí ilé jọ wá pọ́sí àwọn àdúgbò inú mainland ń bí ìjẹ́ ògbégbè ilé bí wọ́n fẹ́ ra ilẹ̀ ń bí lásán ilẹ̀ bí ti wọ́dẹ̀ ló ilé tó wá kọ́ sórí plot ẹgbọ̀n dárúkọ ó lè jẹ́ 30 million ń bọ̀ 40 million èèyàn tó wá fi 40 million ra irú ilẹ̀ yìí tó wá kọ́ adúrú lé ìtorí ẹ̀ ẹ̀wọ́n pọ̀ sí ilé yẹn wọ́ọ̀tì rẹ̀ bá over 100 million naira ẹ lọ wo àwọn táǹkì níyàwó wọn yìí sábà rí dáadáa yẹn gbé ìṣẹ̀lẹ̀ ayé wọn tọ́lọ̀ ọba ti délé ayé ìkàlẹ̀ so ìwọ mọ́ torí ẹ̀ẹ́n ò stable ní òní máa rí ìwọ tó wọn náà ò stable ò máa rí ìwọ kan ni wàá mú ràfídà àmúbalẹ̀ ìwọ kan ni wàá mú fètíà àmúbalẹ̀ ìwọ kan ni wàá mú cynthia àmúbalẹ̀ àti ọmọ ọlọ́mọ tó ṣe ń dàgbà bọ̀ wàá lóko lọ bẹ́ẹ̀ ra kíní kan wá wàá mú wọlé wàá mú balẹ̀ àkíyẹ́ mọ́ rújọ́ rẹ̀ jọ́ gbéra kí á wọn wàláì kò sí àṣegbè wọn àti ìpamọ́ ló wà ó sí kíni jọ̀mọ́ ìdí àṣegbé àṣekí mo gbéra àṣekí pamọ́ lọ́wọ́ gbogbo ń ta bá ṣe ọlọ́run àti ìlọ́wọ́ rẹ̀ lọ́wọ́ wá jẹ́gbẹ́ ìgbà ìgbéyà rẹ̀. ẹni tí ó rò pé bóyá ẹlòmíì kò mọ̀ pọ́nà ọba ló máa ń pín orí fún yàn aláhi ràdí ṣe rí orí tó wà máa tẹ̀yàn lọ́wọ́ kí gbogbo ayé gbé pé kò ní tẹ̀yàn lọ́wọ́ láì máa tẹ̀yàn lọ́wọ́ ṣe ọmọdé ọ̀rọ̀ bá lágbára dé ẹni tó bá sọ pé òun ò fẹ́ jẹ́ kó dáa fún wa òun lọ́lọ́run máa tún wá lò tó máa tún wá fi dáa fún wa ẹjọ́ fáwọn èèyàn ní wíṣáàtì méje ẹwà adágbà Yusuf ẹni ìtura tí ẹmọ adábì Yusuf adábì ọlọ́run adábì Yusuf adábì Yusuf yẹn dáàbì ẹ bí ọmọ sọ́dọ̀ jẹ́ bọ́dà àwọn ajẹ́bí lẹ́gùn ó wá sùn wá lálàá ìgbà tó wá lálàá yẹn ó wá rí rẹ̀ lójú àlá pé òun jọba. ó tún á rí ẹ̀ lójú alákẹ́bí tó ń jọba dé àti mọ́mí òun àti dádì òun àtàwọn brothers òun bíi eleven yẹn gbogbo wọn dẹ̀ wá tẹríba fóun àwọn ọmọ ìyá rẹ̀ yẹn wá gbọ́ níbi tó ti ń narí ìjà láyẹn fún dádì òun àwọn àwọ̀ pé ó yẹ ní abẹ́rẹ́ sí ìjẹ̀lú grace láàrin ara wọn àwọn kan lè já mú balẹ̀ àwọn kan lè já yẹjú ẹ̀ àwọn kan lè rọ ẹ̀jẹ̀ kanga kan wà ní ẹ̀yìn ní ẹ̀jẹ̀ àlọ́ jù abájú jù wọ́n kú òkè dájú dájú wọn kò fẹ́ rí ìwé jẹ máa ń mú máa dé jẹ máa ní kòkó ah, sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn amú wọn lọ jù wọn lọ parọ́ fún dájú dájú wọn ti wọ́n wọ́n ti lọ sí gbàgbá fọ́ mi. kí a pé kí ni éèmù wọn tí wọ́n fi lọ ju ọmọ yẹn sínú kànga wọn àtẹ́já kó débi tí àṣẹ́nu kànga tán lọ jù sí yẹn gan lójú ọ̀nà jáde débẹ̀ torí ní kànga tí wọ́n jù sí ó làwọn sábìlà kan ti lọ làwọn kan yìí kànga làwọn ń káwọn pọn mí bẹ Yusuf ti gba kànga mú bọ́n ṣe wà jáde nìyẹn ẹjọ́ àwọn tó wá fọ́ nì àwọn ẹ̀yẹ́ wá gbé Yusuf jáde láti inú kànga ọmọ ọlọ́mọ ṣe bóyá ká béèrè pé mo nílé yín ká mọ́ mú ẹ lọ sí àwọn bá tún mú ìgbà táwọn rí nǹkan rí wọ́n bá tún lọ tàbí ẹrú wọ́n ta fáwọn ilé àrí iná tún ta fáwọn ilé títí títí títí wọ́n ṣe tàá tàá tàá tàá wọ́n ṣe tàá ó dẹ̀ dé ilé ọba ó bá di ọmọ ọ̀dọ̀ ọba ó di ọmọ ọ̀dọ̀ ọba bí ìyàwó ọba gẹ́gẹ́ ṣe fọ́ọ̀lù fún Yusuf ni from there Yusuf wọ́n tún lídìí ẹ̀jẹ̀ wọn ànábì ọlọ́ni ó torí kó bá àdẹ́lé má di àwọn tó wájọ wà ń lóyún àwọn méjì kan wà ń bẹ àwọn méjèèjì yẹn wá lálàá kan tálà yẹn dàrú wọn lọ́wọ́ òun ló wá explain àláyé fún wọn ìkan lálàá pé òun ṣe òun ṣe bí Jews ìkan lálàá pé ẹyẹ ń jẹun lórí òun ó ní ìwọ tí wàá padà ṣe ọba wọn máa padà hàn jẹ wọn pa ẹ̀yìn ìwọ wàá padà dàbí pa fọba tí wàá mọ fún ọba ní tíì tí wàá mọ bá po tíì ó ń dàgbà pé àwọn àǹkómi tó tóbi tó jẹun kárí no màálù tó jẹun kárí tó yó dáadáa àwọn màálù tó wá tínrín tó ti jẹ tó ti fẹ́ kú àwọn màálù yẹn dẹ̀ ń gbé láǹkómi ẹ̀yìn màálù tí ó sọ́ra ẹ̀ ó dẹ̀ ń gbé mi bóyá wá ń gbé mi kò dẹ̀ sọ́ra sí ọba òpèrú aláwòmú aláì ọba bí gbogbo àwọn òjòyè gbogbo àwọn onífàbò ó bí everybody wọ́n lè explain ẹ̀ ìbẹ̀lẹ́ni tó mọ́ ń fún ọba ní tí yẹn ló ti wá ní ah, tẹ́ lè fún mi láyè ẹ̀ mi lẹ̀ lọ wá ìmọ̀ ọ̀rọ̀ yìí wá ma dẹ̀ wá tún yín ó Ọba lọ ó bá Yusuf nínú ẹ̀wọ̀n ọba mọ̀ lálàbà níwàá Yusuf dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé tó ọba mọ́ ni o ó gbàgbé Yusuf àwọn gbà Yusuf padà wá bá ọba wa mọ̀ dáadáa báyìí báyìí ah, ó ní ojú ṣẹlẹ̀ ni aládọ́ba sọ ma pé màálù méje sọ pé òun ìlú máa dùn ó máa láàrin owó máa pọ̀ oúnjẹ máa pọ̀ gbẹdẹmukẹ́ máa pọ̀ gbẹdẹmukẹ́ bọ́ ìfàájì máa pọ̀. ó ní àmọ́ o tẹ bá ti lo that seven years another seven years máa wá wá lẹ́yìn ẹ̀ gbogbo ọlá tó pọ̀ yẹn another seven years yẹn máa gbé gbogbo ẹ̀ ìyá gidi ló máa jẹ àwọn èèyàn lòlú yìí o èyí tó máa ṣẹlẹ̀ nìyẹn ìyẹn bá ní àjọ lọ sọ ọba ó sì lọ sọ fún ọba ní ìwé báyìí bá ọba ní ah ẹni tó tú àláyé ti jọ bẹ́ẹ̀ lóòótọ́ o àmọ́ wọn kọ́ ló mọ kíní ìtàlẹ́ ni tó mọ̀ ẹni tẹ́bi tẹ́wọ̀n ní ìlọ pé wa ó bá ṣe ń wúrẹ́ yìí àríkó dàbí pé tí irú ìṣẹ̀lẹ̀ yẹn bá ti ẹ̀fẹ́ dé ìwọ ni wàá lè handle lu situation bẹ́ẹ̀ ó máa wù ẹ́ ká gbé ó máa wù á ká gbé ẹ sí ipò tí wọn àfẹ́ jẹ́ káàdì náà fi yóò sùn dé kí ló padà ṣẹlẹ̀ ó dé bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá wa ọláyé ń kọ́ yìí ẹ mọ̀jà sáré kiri náà ẹlòmíì mo fẹ́ lówó mo fẹ́ ṣe gbá ń tó yẹ kó mọ̀ ṣe máa lè ọláyé kò nẹ́sẹ̀sì tí wàá bá lówó báyìí ọlọ́run kan máa dé lọ́nà ẹ̀ tó kàn máa ọ̀nà yẹn máa sínkù ó ní táyì kan mò ń wálé sádùúgbò ìsinú mi ńlá nígbà ó máa jẹ́ tó five or six years báyìí mo ń wálé mo fẹ́ gbé ni o lára àdúgbò yìí àdúgbò yìí náà mo ti gbọ́ sórí agent tó wá bá mi wálé gan ló wà ní alẹ́ sọ̀rọ̀ ikú mi rẹ̀ ah àti ẹ̀ sọ̀rọ̀ ọdún kan báyìí wọ́n sọ pé àwọn ah, ọlọ́run mọ́ sọ lárí àbá tẹ́yìn bá ka nínú tírà bá rẹ̀ jẹ́ pé nukura rẹ̀ ti kà á èmi ní ẹ̀gbáǹpù lọ́wọ́ àwọn dídàkùn àfọwọ́ àti lè sọ fún mi àwọn olè máa fi ti wá àti fún àwọn èèyàn. wọ́n lẹ́nu kan wà ìjìníà ni ó wá ní ìjìníà yẹn mo ń gbàṣẹ mo dẹ̀ ní àfẹ́ sọ̀rọ̀ púpọ̀ màá stop láìpẹ́ insha Allah máa fi gbọ́ ìjàǹpù yìí wá. ó ní ìjìníà yẹn ó mọ́ sábà gbàṣẹ iṣẹ́ rẹ̀ mọ́ pọ̀ gan. ó wá lẹ́nìkan wá wà tó mọ́ sábà gbé bẹ́ẹ̀ fún tó bá ti gbàṣẹ báyìí ó lè lọ gbàṣẹ roundabout wọ́n lè lọ fẹ́ ṣe roundabout lagos lè rí abẹ́ ṣe roundabout bíi twenty gbogbo mainland wọn náà máa fọ́n award contract yẹn fún láti lọ ṣàwọn bíi kíláàjọ àtàwọn kéde kan wá fún tó gbogbo ìlú yìí ó lè wọ́n lè àtàyè kéde kan mílíọ̀nù fún ó lè mọ́ lọ́jọ́ tó mílíọ̀nù lọ́ ó jẹ́ ìlú tó yẹn tó wá di ọdún kan wọ́n ló wá ní máa nǹkan ẹ̀ńtà sọ yìí ó kọ́ṣẹ́ carpentry carpenter ó kọ́ bricklaying bricklayer ni ó tún ìmọ̀ọ́ṣẹ́ ó ra iṣẹ́ mẹ́ta mẹ́ta fún ìjọ yìí wọ́n ní bọ̀dù láti tó ti parí iṣẹ́ tí wọ́n bá dẹ́ pè sí carpentry work wọ́n á sọ fún nígbè tó wá bá wa ṣe tébù yìí débi tó máa ní wá bá wa ṣe bẹ́ẹ̀ bí kí ṣùgbọ́n ẹnìkan ti kán kán nípa ara wọn bíi ìṣòmù bí kí gíní kan máa mẹ́ káníkó wọn bá fi ìṣòro ibi ṣẹ́lá máa pèsè ní ẹ̀ tọ́mátọ́ ẹ̀ pèsè iṣẹ́ bricklayer àláyé wọn àtọ́ fún ní pé wà bá ọkọ̀ òdìdí lẹ́yìn bí kékùté máa wọ ní oòrò ẹnìkan wà bá wa díwò èkúté fẹ́ǹsì wájú bẹ́ẹ̀ wó wà bá wa páàṣì ẹ̀ ilé ti àwọn iṣẹ́ tó máa ń pèsè ní àwọn iṣẹ́ tí ò wúlò fóònù tó wà máa ń lò ẹ̀ sáwọn táìmì àwọn fóònù bọ́tì báyìí ó tún rọ́bà mọ́ ni fóònù yẹn náà lọ́tún wá máa ń pè títí ṣe bábá kan tébù bábá kan èkúté kí wọ́n nu kíní kan bábá díwé ní sẹ́ máa ń pè fún nìyẹn subhanallah ìgbà tó máa di ọjọ́ náà fóònù ẹ̀ tó wá máa ń lò ó láì báwọn èèyàn pè ẹ̀ irúṣẹ́ báyìí àwọn attachment báyìí àwọn adúgbò bá wọn kan kiri kan ibi tó kí ń kan lọ́wọ́ fóònù kan já sínú wọ́tà ṣọ́ọ̀bù dàbù ẹgbẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ náà lè ní ogun tó fẹ́ pè sí ọ̀rẹ́ kan wá wà àtàjọ jẹ́ bọ́ọ̀yà tí ẹ̀mọ́ pọ̀ kádà ayé mọ́ pọ̀ kádà wọ́n ti wá pé nọ́mbà ẹ̀ pé nọ́mbà ẹ̀ pé nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ̀ ò lọ wọ́n ti pé pé pé kò lọ ọ̀rẹ́ yẹn wá pọ̀ kádà gbé ẹ máa wo sórí yìí o ọ̀rẹ́ yẹn wá wá wálé ó wá bá mi tó sùn ọ̀gbẹ́ni ó ń sùn ní kí ló tẹ̀lé rà ọ̀gá àní fóònù mo tún fi kó fóònù yẹn tẹ̀síwá já kó táwọn kúrò rárá òmu sáfẹ́ wo ọ̀gá wo bọ̀dá ti pè ọ́ fúnra ẹ̀ ní kùtì kan máa ń bí sọ́wọ́ àkọ́wá báwọn bí o èkúté àti èkúté kan ẹni tán ní ń pè ẹ̀ àti wẹ́dà lẹ́nu yẹn wẹ́dà yẹn wá jẹ́ni tó mọ́ ń bá ẹnjìníà tá a sọ lẹ́ẹ̀kan yẹn ṣe iṣẹ́ yẹn bá ní àwa ah, o iṣẹ́ kan mo fi ẹ ṣe o o ṣe irú ẹ̀ ní ọ̀tún àwa ló àyè farabalẹ̀ ṣe ni o ọ̀gá mi ni o iṣẹ́ yẹn Àbújá ló wà o iṣẹ́ ẹ̀jẹ̀ rí àwọn roundabout oṣù báyìí gọ́ọ̀mẹ́ntì ló gbé fún wọn wọ́n fẹ́ ṣe ní fifty kíní kan kíní kan ìgbà àwọn òkùnkùn bá bá a sá sùn. àmúlẹ̀ ṣe máa ṣe ṣe ẹ̀yà ṣáàjà ni lọ sọ́dọ̀ engineer bá ṣe lọ sọ́dọ̀ engineer ni ah ẹ ti mí ti sórí ẹ mí ti bá ṣe lọ sọ́dọ̀ engineer ni ṣé nígbà tó wá dé ọ̀dọ̀ engineer engineer wa ni tẹ́ńtẹ́ múra rẹ̀ sáré tó múra ọlọ́ọ̀ ni ọjà lọ́kọ́ estimate pé èrò jẹ̀ náà parí ẹyọ kan káwá multiply by fifty tó bá ṣe ó lọ ṣe ó bọ̀ ṣe ó lọ tó bá ní randa about ẹyọ kọ̀ọ̀kan ó já parí ẹ̀ bí ó kàn pé owó kékeré ṣàpọ̀ lápòjúwe ó kàn kọ́ gbé àbí two hundred fifty thousand naira ní apájọ yóò kan tó bó ṣe kọ́ ọ̀rọ̀ níbi three hundred ṣá ẹgbẹ́ ti mẹ́rin ti wọ́n láti pè làwọn tá ń kọ́ ètò lọ́wọ́ tá ń kọ́ lé kí wàá mọ̀ pé ti wọ́n ti ti wọ́n ká ní wà pé ní fọ́ọ̀lù àwọn táìsì ní àti ìmúlù ọ̀rọ̀ ká ní four hundred thousand naira ní apájọ bó ṣe wá sí ìdíbà quotation fún àbíkọ́ lójú ọ̀nà kan náà máa ń pè ẹgbẹ́ mi náà kọ́lẹ́sì jẹ́ bóyá tí bá kó tẹ́sán fún èjìyà ẹbá wò báyìí yẹ́ pẹ̀lú ọ̀dà ìlú wà ṣó rẹ̀ ṣó pé ìmà jẹ́ yìí ó rí ẹtún kọ́ mi fún ẹ̀ta ọ̀sán náírà ẹni ẹ̀yẹ ṣé ó ẹni tí mo máa ń gbéṣẹ́ fún òmọ ẹni tí wọ́n ń one point seven million naira ló máa ń parí ẹ̀ látòjú yìí àyẹ́bá ní ajé bá sọ̀rọ̀ bí a kò mọ́ tó tó bá sí ọjà àmì ìjámọ́ tí mo ṣí iye blọ́ọ̀kì báyìí làwọn àlùkọ́ sí ní iye mítà báyìí àmàrò iye blọ́ọ̀kì báyìí àmàrò sìmẹ́ntì báyìí àmàrò ẹ̀ báyìí ṣòbí lọ́dẹ̀ máa gbà báyìí àwọn lébọ̀ máa mú ọ báyìí àbí ìmọ̀lẹ̀ ti rí ọ̀rẹ́ máa ń bí fífi tààrà náírà àmókè lórí ẹ̀yọ kọ̀ọ̀kan kí wọ́n á lórí fífi ẹ̀mọ̀ ẹ̀dí máa rí ẹni ẹ̀wà ni à ó ìṣègùn sí lọ sí o lọ sí dáadáa a ní mo ti sí dáadáa ó yá lọ fíkùn ó bá tún ọmọ ọba òkè kí mo fẹ́ fíkùn ẹ̀kọ́ fẹ́ kí n jẹjẹkújẹ ìgbàjá fi kún ó bá lọ tún sí sí eight hundred thousand naira kò tiẹ̀ dọ́gbọ̀ ẹ̀ ní times two wọ́n wá gbélé ìjìnlẹ̀ ìjìnlẹ̀ wọn pọ̀ fún olùgbé kò mọ́ tó sọ ẹ wá mí lọ́kàn rẹ̀ pé èmi máa ń ṣe ẹ̀kọ́ kan fún ẹ ní one point five lọ́wọ́ la kó tí ìrówó ní oṣù bẹ̀rẹ̀ rò but eight hundred tó ló fẹ́ gbà yẹn máa wá fún ẹ but èmi á mọ̀ pé màá sì mọ balance ẹ ní wàá sì padà wá rojọ́ nípa owó tó but màá àwọ̀ di owó tó tọ́ gbà lọ́wọ́ òun wọ́n ti gbéṣẹ́ ìbòyàn ní eight hundred jama wàllá ìlà àdéhùn ó parí iṣẹ́ yẹn iye tó láwọn fẹ́ ná gangan náà lọ́nà ìdí náà wá lè ti kó wá bá òun pé èso yẹn tó pé wá ó ti parí iṣẹ́ rẹ̀ ó lè ṣúwọ̀ kó jẹ gbèsè iṣẹ́ yìí à ó ní ọ̀gá à ẹ̀wù aláàánú mi ni ọlọ́run ti yín wá lọ mi ò jẹ gbèsè wọ́n jẹ ń tẹ̀yìn sáà èmi gan fún tí lọ́ọ́ rálẹ̀ o. ó rálẹ̀ kẹ̀ nínú ẹ̀ lọ́dún gbogbo ẹ sọ́rí ah, mo ti wá ní pláàni fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa tún wá fún ẹ ní àwọn owó yẹn sí báyìí mo fẹ́ kó lọ bẹ̀rẹ̀ lé yẹn ọdún tá à ń sọ yìí ẹ̀ yẹn ló ra yẹn ló kọ́lé ló ra mọ́tò. ṣé àmọ́ tó wá pààyàn lẹ́rìí ju tó wá ìtẹ́sí ju bí ọ̀rọ̀ yìí ó yẹ ká dẹ̀ béèrè question nípa ẹni yẹn pé ẹni tí engineer ń gbéṣẹ́ mú tẹ́lẹ̀ kí ló dé tán àti gbéṣẹ́ ẹ̀ mú kó ṣẹ́ ìjọba ṣẹlẹ̀ ojú pé engineer ti pé pé pé pé kò kàn fi ìkọ́ ẹ̀ lọ́wọ́ kí ló máa ń ṣe wọ̀n bá ìfimọ̀ bíbí ṣe é akọ̀nijẹ́ mi àti ìtọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ń bẹ̀yẹ ni pé èyí tí wọ́n jẹ ó ṣe kí jẹ́ ká tó fún tó máa ti wa náà wàláhì fún wa mọ́ ká bẹ̀rù ọlọ́run ẹ ká wá wà kú wa aláìwọ̀ tó ayé ìdílé àwọn ìyá àti náà kọ́lọ́ kó ṣàlékún ní ẹni ìjà rí bí ẹni tí ò kí ń kírun ní ìgò náwó wọn káwọn náà mọ̀ lọ́pọ̀ jù àwọn tí wọ́n bá kí ń kírun kan náwó àwọn ah, ẹnìkan tó náwó mo lè pàwọn nìkan kọ́ ọlọ́wà á fi àwọn ẹ̀rọ yìí lọ́rùn gbogbo àwọn èèyàn yóò kúrò lọ́wọ́ àwọn àdẹ̀ kí ń kí ẹ̀rọ mílọ̀ jùlọ ah, ọlọ́wà àti ìwẹ̀ yìí náà lọ́rùn kí lórúkọ yìí Abdulrozak Allah akwa ẹni báyìí lọ́wọ́ Ah, Abdulrazak ẹ mẹ́kọ̀ọ́ lápúrẹ̀ wà pé bọ̀ Abdulrazak Masha Allah ayé mọ́kànlẹ̀ ah? tàzákì kọ́ Abdulrazak ẹ pè wọ́n dáadáa <laughs> eh, gbogbo wa pátápátá ọlọ́wà fi Islam rọ̀ wá lọ́rùn jù ẹ̀ lọ ẹ jọ ẹ̀yin èèyàn wa ẹ̀sìn lókù ẹ̀sìn lókù ẹni gbogbo ayé tá ń lé tá ń lé tá lé ibi tí gbogbo aná lè tó ó ṣe kí ni ó ti tó gẹ́ẹ̀ ẹ̀yìn náà tiẹ̀ tó tíra ìtọ́ lọ́hùn ẹgbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjẹ́ tó máa wà lórí ta ìjà bá kálukú ti tíra ìgbogbo ẹ̀wò tó tíra ìtìta ni wò ọlọ́run àti wọn fi ẹsẹ̀ ní múlẹ̀ kò wá gbé ibẹ̀ ẹran ọlọ́run lọ́wọ́ o kọjá pé ẹ̀sìn ọlọ́run ẹ̀wọ̀n òtútù o ẹ mọ̀ dà nǹkan kan papọ̀ mọ́ lọ lásìkò tá a wà yìí à àwọn bọ́ ìdìnnà ṣògùn ní ìṣe o àláìpẹ̀lẹ̀ dà ọlọ́run ló yẹ ká gbára ní ẹlòmíì tó gbó náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ jẹ bẹ́ẹ̀ ó fẹ́ jẹ tàwọn ó fẹ́ jẹ ẹ́ kí ẹ gbé ìta ó fẹ́ jẹ kí ní kan wà tán àwọn bọ́ ìdìnnà ṣe ń sọ wọn kò tẹ́ tó mọ́ ń ṣe rí ìbàyí ṣá àwọn tẹ́ni ẹ bá dẹ̀ ṣe èmi náà ló máa túbà nítorí pé abẹ́ lówó wọ́n ní yahoo plus náà pè á máa wọ́n lọ sùn. tẹ́lá àtàwọn ń gbé new site àwa gbọ́dọ̀ yàgbẹ́ Tinubu ìbò wa dáhùn ìgbẹ́ gbígbóná báyìí wọ́n wá lọ wá búrẹ́dì gbígbóná wọ́n fi wá fi jẹ ẹ̀rọ àwọn ọ̀gbìn fún mi sí náà kó tà. ẹ jí ẹ̀rọ kè tẹ́lí wàláhì anábùwà Muhammad ó ní máa àsọ́bákà lẹ́nu yẹn kò lè yọ ọ̀tọ̀ ó ní tó wà máa jẹ́ tiẹ̀ wà láì kò ní kú ẹ̀dá rẹ̀ wà máa àkọ́ akẹ́ lẹ́nu yẹn kò lè yọ sí ibà ìdí ò bá dẹ̀ kì í ṣe tiẹ̀ kò sí bó ṣe lè sáré ọwọ́ òní tẹ̀ o anábìyí bíbí ni pé rúfẹ́ àtìlẹ̀ àkàlà òjò fún olùjẹ́rí tẹ́ǹ tọ́lọ́ wọn bá fi kọ́ kádàrà wa ẹ̀jẹ̀ alówó ni wa ẹ̀jẹ̀ àṣegbá iye tá a máa níláyé ọlọ́run ti kọ gbogbo ẹ̀ wọ́n ti wá rẹ́ǹtì pẹ́ẹ̀nì yẹn wọ́n já pàṣẹ sọ̀rọ̀ pépà tí wọ́n dẹ̀ kọ gbogbo nǹkan yẹn sí o ti dry ṣùgbọ́n kò lè change. ẹjọ́ ẹjẹ́ ká ṣe tọ́lọ́ mo bẹ̀rẹ̀ àwọn subhanahu wa ta'ala gbogbo àwọn táwọn ń dòkó yìí kọ́lọ́run jọ kó fi tiẹ̀ ràn wá lọ́rùn kó fi ẹ̀sìn rẹ̀ ràn wá lọ́rùn kó fi ímánì rẹ̀ ràn wá lọ́rùn ó dà bí wọ́n ti ń páàkì take away ángílẹ̀ máa pín ẹ̀rọ pín tètè wì fáwọn èèyàn mo wá yẹ gba question mo lè jẹ́ káwọn èèyàn béèrè question dáadáa táwọn èèyàn bá ti wá béèrè question ẹni tó kùn rẹ gbọ́dọ̀ dìde ìní ọjọ́ máa béèrè question fún ara mi lórí gbogbo tá a sọ a máa máa mọ ta ló pass ẹni tó bá pass nìkan náà máa fún oúnjẹ ẹni tí ò bá ti pass náà ní fún ẹ̀rẹ̀ báwọn fún ìdìmọ̀ àdé àdéṣe ẹ̀sọ́ fún ìdìmọ̀ àdìkò ní ìṣàlẹ̀. Tàbí abẹ́ béèrè béèrè ẹ bá ń lọ abá lọ́wọ́ fún wọn ní máìkì ká lè gbọ́ question wọn ọ̀yà pinfari. Eh, ọ̀dọ̀ yìí nàá mú bọ̀ ṣe máìkì yẹn pé méjì. Wàhálẹ́kùn sára. Àfà. Yes sir. Dẹ́rẹ́bà ni mi. Ok sir. Ìgbà mọ̀ ń gbá rẹ̀. Ok. Ìgbà wà láìsàlà ní ìkírun. Ṣùgbọ́n àwọn ọ̀kan jẹ́ pé ọ̀tọ̀ ní wá rẹ̀, ọ̀tọ̀ ní wá dá rẹ̀ ìdí wọn bá àwọn àfáà kan pàdé ní àná wọn ní òkú yẹn nínú kùránì ni wọn fẹ́ bèrè lọ́wọ́. ẹni pé sálámù wọn yẹn kí ẹ̀rọ àdá éjì ìdánwò pé yẹn sọ̀rọ̀ ìdí mi ọlá ń sọ wẹ́rẹ́ wẹ́rẹ́ ìdí òní jẹ̀pọ̀ kọ́tọ́ àwọn yìí wọ́n ní tíráìbà làwọn wọ́n ní ṣùgbọ́n àwọn òkè ń kírun yẹ́sà mo fẹ́ bèrè kílé kí ẹ máa dá mi lóta kí lọ́lọ́run ṣe fún yín tẹ̀sí sí ń kéwù kò ṣe kankan kí ló rí tẹ̀wá ṣe sí ń kéwù. àwọn dáàdì wa sọ ní kúrò ó túmọ̀ sí pé wọ́n rí pé àwọn ti ṣe tí ọlọ́run àtẹ̀tẹ̀ rẹ̀ yín lọ́rùn lágbára ọlọ́run ọlọ́run àtẹ̀tẹ̀ rẹ̀ máa kéwù. àwọn aláwọ̀ wa gbọ́ wọ́n sọ pé ẹni tí ò bá kéwù kò ní ààwẹ̀ bẹ́ẹ̀ ni àwọn míì sọ bẹ́ẹ̀ nínú àwọn àfáà nítorí pé wọ́n gbà pé al-ahdu alladhi baynana wa baynahum as-salah faman tarakaha faqad kafara. ètò tí ń bẹ láàrin àwa àti mùsùlùmí àwa àti ń tí ìṣe mùsùlùmí ìyàtọ̀ wa ọ̀yàn títí. òṣèlú tí ò bá ti kírun kì í ṣe mùsùlùmí ẹni tí ò bá dẹ̀ ti jẹ́ mùsùlùmí tó bá ń gbààwẹ̀ kò gbààwẹ̀ títọ́ ọlọ́run ọba wọn. ìdí táwọn àfáà tí wọ́n sọ ti sọ nìyẹn but àwọn tó máa sọ bí pé ọ̀tọ̀ ní ládà àwọn ọ̀tọ̀ ní ládà wẹ̀ àwọn náà ní extradition ẹni pé sẹ́rí àwọn òfin tọ́lọ́wọ́n bá pa wáyé ọ̀tọ̀ tó gbogbo ẹ̀ ìyá gba ládà wẹ̀ ìyá gba ládà wẹ̀ àmọ́ sẹ́rí ah, ibi tọ́rọ̀ yìí ó wà nínú Islam ó lágbára o akírun mọ́gbà àmín àgbàwẹ̀ mọ́kírun ó wà lórí ewu gan o kódà àwọn scholar tí wọ́n gbà pé òkè ọlọ́run máa gbà á wọ́n pè kíní kan lọ́dọ̀ àwọn àfáà ní infikakul jihatayn òní tí ọ̀rọ̀ táwọn sọ yìí òun làwọn tí wọ́n sọ pé kí ọ̀tọ̀ ládáwẹ̀ ọ̀tọ̀ ládáa infikakul jihatayn ṣùgbọ́n ìyàrí bọ́ ṣe máa sọ níbi ọ̀rọ̀ yìí a máa tún wá kó yí wa pé ah ṣùgbọ́n ní tí ò kírun yẹn ọ̀daràn ní lọ́dọ̀ ọlọ́run ẹ mọ́ tánà sọ̀rọ̀ àtàlám sọ̀rọ̀ ó ń tó bá ti wa pé ṣòṣì dáadáa sáwọn alákòókò ṣòṣì dáadáa sí pérẹ́ǹtì ẹ̀ tó ṣe dáadáa sí mọ́mí ẹ̀ pé first tọ́lọ̀ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn ẹ̀dá níjọ́ ìgbé ìlànà kẹyàmà ní irun irun ẹ̀dà tí ó o tẹ́ni tí ò bá fi lè kírun báyìí kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ ṣẹ́yìn ń fẹ́ bá arú jọ́ńdọ̀ ìgbé ìlànà kẹyàmà tó ti ẹ̀sìn máa jọ pé bóyá ó ní kéèsì tọ́lọ̀ ń fẹ́ bá arú òun lẹni tí ó bá máa ń kírun ṣẹ́ni tí ò bá ẹjọ́ ẹ̀wọ̀n try láti mọ̀ kí ìrùn hmm, tí bá jẹ́ driver ẹ park ẹ kí ìrùn tẹ́ máa kí kẹ́lẹ́ mọ́ continue journey pé wá ṣe ń bọ̀ lọ́nà sí à ń tí à ń gbé mọ́tò wọ̀nyí akoro tó àlè park àlè kírun àlè náà sọ pé àwọn àgbà yóò mọ irú driver tá à ń sọ o wọ́n máa kó passenger ńkọ́ tẹ́ bá ti drop passenger kẹ́ tó kúrò mí ìsáré park jọ ten minutes ẹ ti kírun tán gbogbo táyì tó kù ẹ fi máa ṣe iṣẹ́ yìí Now, another question. Uh, Ẹ̀bá náà ẹ̀sìn. Ọ̀rọ̀ alaykum wa rahmatullahi wa barakatuh. Mashallah, alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Wẹ́sàn uh, tèmi méjì nù. Ok sir. Lórí òkú ṣíṣe. Ok. Mo gbọ́ pé àwọn àfáà náà lọ sọ, wọ́n ní lẹ́yìn tí ọba ti tókù bá ti wọlẹ̀, hmm. àdúrà òun náà ni ó ti dà pé ayẹyẹ òkú pé abẹ́ṣe dè abẹ́ṣe wọ́n ayẹ pé tọ́tún náà hmm. kí wọ́n máa ṣe kí wọ́n máa ṣe pàtí kí wọ́n máa náwó kí wọ́n máa sáà ṣe ríra amáṣọ ìyẹn ni nọmba wọn pé kí ni ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ àbí bí aládá tó wà ń bẹ̀ àbẹ́ṣẹ̀ tó wà ń bẹ̀ ìkejì ni pé ẹmọ̀ nínú fámílì a máa lẹ́gbọ̀n a máa láàbúrò hmm. ẹmọ̀ èèyàn tó bá rọ́dá stand ní ẹni ó máa kóyà ní yóò dá ẹ má jẹ bá ṣe tí ẹ̀gbọ́n bá sọ pé àwọn fẹ́ ṣe ẹ̀gbọ́n pọ̀ àbúrò náà pọ̀ ẹ̀gbọ́n lè lè àbúrò lè sọ fẹ́gbọ́n pé kí ní yóò dá hmm. ẹ má jẹ bá ṣe hmm. tọ́bá láwọn máa ṣe báwọn ni àbúrò tó mọ̀ ẹ̀ báwọn lè yọra ẹ̀kún pé à inú yóò tọ́ tún náà hmm. èmi ò ní darapọ̀ mọ́ yín hmm. báwọn lẹni ò ní jẹ́ ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn yẹn. Hmm. jazakumullah khair very good question. ìbéèrè tó ta ni wọ́n béèrè láti lọ́dọ̀ náà àyà àwọn boys làwà láti sọ pé ó tọ́ sunna ẹ̀rí gbé nǹkan ńlá yìí ẹ̀rọ náà wà dàbí sunna yẹn kẹ́rù bọ̀ wá. Tẹ́sán alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní òkú ìjó dá káwọn ṣòkú, àmàṣọ, àpamàlú, à ń ṣe gbogbo ẹ̀. Wọ́n láwọn ọgbọ́n mi kankan ni pé tókù bá ti wọlé bá ti ṣàdúrà fún kó tuntun sílẹ̀. Ṣẹ́rí ìtẹ́gbọ́ yẹn gangan òní Súnà Mẹ́wàá Mùhàmmá. Ṣẹ́rí òkúta mọ́ ìfi yẹn àwọn èèyàn mọ ní o, ìsìlámù fẹ́. Ẹ jẹ́ kí n kàn rárá pé lákàyè wa kí o gbádùn owó ìdáǹpù kan. Ṣẹ̀gbé dáàdì wa ló kú la mẹ́ṣòkú ẹ̀ kárí for the stand dájú àyẹ̀jẹ̀ ń béèrè òkú tó bá kú ó lẹ́sẹ̀ lọ́rùn àbí ò lẹ́sẹ̀ lọ́rùn gbogbo aláǹdà tó wà tó gbogbo alájọ ní dájú wa tó wá kú tó lẹ́sẹ̀ lọ́rùn ẹ jẹ́ ká wá gbẹ́yìn dáńpọ̀ wa ká dájú wa ń drive lọ ọmọ ẹnìkan kan lọ kó sí wọn lẹ́nu ọlọ́mọdé àríwẹ̀ wọn wá pa ọmọ náà ó wá tọrọ kọ́ a ti ń lọ wọn àjọ lùkè ó wá tíjọ́ ta fẹ́ lọ gba judgment. tá a bá fẹ́ lọ gba judgment yìí àwọn tó pọ́síwù ká gbọ́ ìdájọ́ ṣé ìtẹ́yọ̀ ọkọ̀ ló pọ́síwù ká gbọ́ ṣe àkópọ̀ inú kí láì gbọ́ ó pọ́síwù kan ní àwọn ọmọ ọmọ pa ni ẹlọ pa òun náà padà wọn kí ló pọ́síwù ó pọ́síwù kan ní pé ẹjẹ́ kó máa lọ sí ẹ̀wọ̀n gbére oní mélòó kí ló tún pọ́síwù ọ̀rọ̀ kan sọ pé ó tan fáìn kó dẹ̀ mọ́ sí kí ni ó di mélòó ẹlẹ́kẹ̀ẹ́rí pé ó dẹ̀ pọ́sibù kan sọ pé kó mọ lọ ní ayọ̀ àti nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí fẹ́ni tó pààyàn bẹ́ẹ̀ ewu láàrò ó pọ́sibù kó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n gbére pọ́sibù àyè ìjẹ́ káàdì lísẹ̀ yẹn sọ pọ́sibù ṣe pé yẹn àwọn dá bébì nìyẹn ayọ̀ dáàdì wa ta wá ẹ̀sìpẹ́sì pé irú ìdájọ́ tó pọ́sibù ká gbọ́ ní mẹ́rẹ̀ẹ̀rin ìjọ ta wá fẹ́ lọ gba judgment àti first born àti second born àtúwọ́n àwọn ìyàwó wa gbogbo àwa máa sọ àpàtúpọ̀ nínú ìlú gbàgbàgbàgbà àbàbà wa ó fẹ́ gbà dájọ́ gbàgbàgbàgbà èpàbà wa ó fẹ́ gbà àwọn kọrin àwọn lùlù àwọn àfi Black Maria Prado ló ń lọ yìí káwá ní Black Maria ló wá dé yìí àwọn àfi pé dáàdì wa dé kóòtù lé láwa yìí kí dáàdì wa náà wá rí wá bídá sí lùgbẹ̀mẹ́ pé gbàgbàgbà ẹ àfẹ́ gbà dájọ́ dáàdì wa èé ó fẹ́ gbà dájọ́ ẹjọ́ ṣé dáàdì akọ̀wọ́ ni pé á ìwọ àwọn ọmọ àgbà kò mú wá sílẹ̀ yìí ẹ̀ tí ìmọ̀ bóyá wọ́n rán mi lẹ́wọ̀n ní o bóyá máa pa mí ní o ẹ̀yìn lè ń sẹ́líbírẹ́tì ẹ̀ báyìí ṣe rí bàbá tá a fi sínú sàárè òun náà bẹ lábẹ́ bóyá àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láyé bóyá wọ́n ti ń bí lọ́wọ́ báyìí bóyá àwọn ọ̀ràn tó dá láyé bóyá ń jìyà ọ̀ lọ́wọ́ èyí wá ń bẹ́bí jẹ́ fi ń pa màálù jẹ́ fi ń mú àǹkárá ẹni wọ̀nyí tí wọ́n ń jó ẹni wọ́n ń polórin ẹni wọ́n ń pé náírà máàlì e ń jo mẹ́ẹ̀ tó wá ń dẹ́ṣẹ̀ mẹ́ẹ̀ tó sí mẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé tí bàbá yẹn bá wọ amẹ́ríkà àtàlà ọmọ mú ti ẹ̀bí rẹ̀ èmi ń jìyà ẹ̀yin gịnị?" ṣe kí so common sense gan ó tako irú àṣàkáṣà yẹn forí nǹkan forí nǹkan ṣe wà lọ́mọ àjẹ́ náà ṣe wà lọ́mọ àti ẹ̀bá wọn mọ̀ pé kò dáa àwọn fámìlì tó wá bẹ́ ṣe ń kọ́ agbọ́dọ̀ mọ́ ṣọ́kílì gan o ṣe rí okùn ẹbí ò gbọ́dọ̀ mọ́ tọwọ́ wa dàrú o ibi tẹ́lu mi ti mọ́ ṣe mistake ni àwọn fámìlì bẹ́ ṣe nǹkan tó yapa sí Islam láta àlẹ́ ihe ń bèrè sọ ìpè má mú wọn tipátipá wà má àlà rọ̀sọ́lì ilẹ̀ ìbàlá àbọ̀lùmọ̀bì ìwọ ti rí bàbẹ́ sí bọ́lọ̀ mi fẹ́ rí tọ́ba yìí ṣe ti bá wọn fẹ́ ṣe wọn fẹ́ ṣe gbogbo ah àlótakò tún náà ọmọ dáadẹ́ ti múlí gbá ọkọ̀ dáadé àrúrí ah wọ́n ti fi ti múlí gbá rẹ̀ tó ṣe gẹ́ òjèrè bọ̀ ok ẹ ìjọba fún ọlá ọ̀fẹ́ ẹ sílẹ̀ ẹ jẹ́ káńgbé sílẹ̀ ẹ barakallahu fi ọlọ́kùn parí sí lọ́wọ́ so ìyá ti fẹ́ fi nǹkan ní ìbọn lè a máa wo approach wo la fẹ́ fún wọn tí a bá ti ẹ̀rú pé ìtọ́fẹ́ ṣe ń kọ́ ó takò ṣùgbọ́n ọlọ́ọ̀ta àlà question yẹn àwọn èèyàn bèèrè pẹ́ntàn ṣé kí n bèèrè pẹ́ntàn jì ní kí n bèèrè àwọn èèyàn bèèrè àtàrí sọ àwọn ẹ̀sìn ìfẹ́ gba pẹ́ntàn àfà ìfẹ́ dàfà ìfẹ́ àwọn tó wá jábò nínú ìgbẹ́ tó wá já lùsùn náà ẹ̀ẹ́dẹ̀ yẹ́yẹ́ nù gbọ́n náà títí òkòtò ilẹ̀ wọn wọlé àwọn pẹ́ntàn àwọn bọ́ọ̀lù ìgbẹ́ gbà ẹ̀hẹ́ àbá ìgbẹ́ bèèrè pẹ́ntàn yìí Okay tọ́ ẹlẹ́ni tó bá tán bá wá ṣe òkú yẹn ẹni tó bá wá jẹ oúnjẹ rẹ̀ kí ni ọ̀ràn tó dá ọlọ́kùnṣe àná ọ̀ràn ṣe rí ọ̀ràn tó dá òun náà lọ̀ràn pé in tọ́lọ́wọ́ ọgbà òfẹ́ ó ṣe kí ni ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ṣẹ̀ máa ń jẹ́ àwọn pẹ́sà kan wà táwọn sábà béèrè ilẹ̀ Yorùbá yìí ẹlòmíràn ni pé ẹjọ́ tó bá parọ́ ní òkúlò ní pé ẹjọ́ ẹnu bá mú sí inú ìjìyà tó wà fún jẹjẹjẹjẹ gbogbo ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ bá máa ń design ní specific ìjà fún bọ̀ general ìyà tó wà fẹ́ṣẹ̀ ní pé gbogbo ẹlẹ́ṣẹ̀ máa wọjá ànámọ̀ ọlọ́mọṣẹ́ wa lọ́mọjá ànámọ̀ iná gangan ni ọ̀gá gbogbo ìyà àwọn ẹlòmíì wa máa ń ní special packaging inú ìyà ni o di ẹrù ní ìsìn lọ́lẹ́sì ẹjọ́ ṣe ìná à special packaging ẹni táwọn èèyàn gbàwẹ̀ tó wọ́n wá gbàwẹ̀ tó ń jọ̀sán ẹ̀dàpọ̀ yìí bọ́ ìjẹ́mọ́ tí ọ̀sán máa wò ẹni tó bá ń jẹ́ ọ̀sán special packaging but nǹkan tó bá kàn ní pé ẹ̀ṣẹ̀ mi generally àpòmàkàn a máa gbà nígbà pé ẹ̀ṣẹ̀ àmọ́ àpòmàmọ́ tọrọ àforíjì kọ́nàkọ́nà àforíjì gbogbo wa ìbéèrè mi àwọn èèyàn ní pé mìíràn béèrè béèrè ọmọ ta ní kí n ti béèrè o ilé béèrè question ọ̀dà àwọn àrùn wákàtí márààrún tá a máa ń kí ẹ̀gbọ́kàtí mara wọ̀nyí kí lórúkọ àwọn ọmọ ẹ̀ kí n pè wọ́n rí ọ̀sán ẹbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹbẹ̀rẹ̀ ẹwọ́n bẹ̀rù ẹbẹ̀rẹ̀ ẹfì ayùwà ah, good question àwọn pẹ́lú mi fẹ́ràn àwọn pọ́ìsì lélẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tí ò bá ṣe jìnnà ṣó lè fẹ́ yàwó méjì yes ó lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ àmọ́kọ̀gbọ́dọ̀ kọjá so kò gbọ́dọ̀ dé márùn-ún mẹ́rin nìkan ni o ṣùgbọ́n ẹyẹ ká sọ gidi fúnra wa ẹ máa àwọn èèyàn máa ní pé ẹlòmí máa dislike kókó fẹ́yàwó méjì but ó lè ní àlè mẹ́rin ó dẹ̀ ń gbẹ̀jẹ̀ but lọ fẹ́ wọn ní ju lọ́kà kéèyàn dẹ̀ fẹ́ mélòó àmọ́ kò gbọ́dọ̀ kọjá ẹni tá bá fẹ́yàwó mẹ́rin ó gbọ́dọ̀ lágbára ẹ̀ o ó gbọ́dọ̀ ṣe kí ni òye kéèyàn máa fẹ́ kan máa pàtì kò ní náwó fún kò mi ìsìlámù fẹ́ mi so mo fẹ́ bẹ̀rẹ̀ question ẹ̀ tàbí ní ti pè lẹ́ẹ̀kan ẹgbẹ̀ wọn látó wọ jàdàbíà ẹ̀ ẹgbọ́n ẹ̀yìn ẹwà afá ilé aláfà ní aláfà ní ìbẹ̀yàn tàbí òkí sàfà ẹbà mú ẹnìkan jáde ẹ̀yà ẹ̀yìn ọ̀rẹ́ lẹ́kí sàfà ẹbọ̀ bọ̀ ẹbọ̀ bọ̀ lẹ́kí sàfà ó kẹ́rẹ́ bèèrè bèèrè ta ló fẹ́ ẹ̀yà ìmá bèrè wọ́n kọ́ fẹ́ gba àwọn fún mi ní àwọn ọ̀rùn wákàtí mọ́ra àrùn ta mọ́ kí ẹ dárúkọ ẹ̀ fún mi. àtùbà. àtùbà. ìjáwálé wọ́n ní bí táwọn ẹgbẹ́ lé ní rẹ̀ tàbí máa kọ̀ lẹ́gbìn wọn báyìí ọyẹ́ wọn bọ̀ ọyẹ́ wọn ẹ̀ẹ́ àwọn àwọn ọbẹ̀ sọ ẹni tó bá gbà mọ́ ní gífì fẹ́ iná o ẹ̀hẹ́ abẹ́ bí mi sọ́jà rẹ̀ aló sífù gan túbú yìí ẹ fi ẹ̀fí wọ́n lẹ̀ náà ẹ̀fí wọ́n lẹ̀ ẹ̀tùbẹ̀rẹ̀ ẹ̀tùbẹ̀rẹ̀ ọdún dárúgbọ́ ilójú oya túbú yìí oya túbú yìí zúrì mọ́gbì àti Aláwọ̀ fẹ́ wá sọ àwọn ọ̀gbá

wákàtí mọ́ra kódà tẹ́ bá wojú ẹ máa rí pé àdébí ẹ̀mọ́ ń kírun wa lẹ́yìn máa rà tàbí láti lọ. mo fẹ́ fún yín gift ẹ wá gbà tí kí mo bèrè question rẹ̀ mọ́ mo fún yín nìkan ẹ dá sápò. a ní bèrè mí ẹ yà máa bèrè mí àwọn ìṣọ́ apára máì nínú ọ̀fẹ́ bèrè mí. ó yá ìbéèrè tí mo fẹ́ bèrè rèé ta ló fẹ́ sọ ni kó náwó kí ẹ̀hẹ́ abẹ́kí mọ́ fáwọn ẹ̀kú kí ọkọ̀ sọ́nà kí ọkọ̀ sọ́nà tàbí máa sọ orígun Islam mara àrùn fún mi orígun Islam mara àrùn orígun àpóra òpó Islam the five pillars of Islam ẹ̀yí jẹ́ ìnáwó ẹ̀ bàbá ìyẹn sọ fún wa ẹ má bẹ̀rù òpó Islam mara àrùn ká gbà kọ́ oṣù ní ọlọ́run ká máa kí wákàtí márùn-ún ká máa gba àwẹ̀ ayọ̀ à. tàbá lówó ká ṣe àánú ẹ̀yẹn ní zaka ká lọ sí hajj ayọ̀ à. ìkẹyọ̀ kan bí ìsinmi rẹ̀ ẹni ń ká gbà pé ọlọ́dún ìjọdú ẹ ká mọ̀sù ayò ọwá kú pé káàkiri wọ́n gbà bá nẹ́gbà àmúrà ọ̀nà ẹ̀fẹ́sì wọ́n fẹ́ gùn àwọn àrọ̀dí kí bárakàlá fi ṣe kí tún bèèrè sí àwọn ìfẹ́ kí bèèrè mọ́ ẹjọ́ àdó báyìí ẹ̀hẹ́ ìyàtọ́lẹ́ bèèrè kwẹ́sàn àbọ̀ òdíjà àrí àwọn ẹwà lọ́dà àfà láàrin àwọn bọ́ọ̀lù. Ẹ àfà àwọn bọ́ọ̀lù jù wọn. Ẹyin ni ìmọ̀ọ́mù wọn. Aláàmù alékún arámọ̀tílára ọba àtàkù. Àpọ̀ àpẹ́sọ̀ rẹ̀ bí lọ nípa ara. Má ṣe àwọn sáàgì àwọn kéjà àwọn tó máa lọ sáàgì. Tí wọ́n wá pè wá lọ́jọ́ kan pé káwá lọ sáàgì. Wọ́n kò tó jẹ ọkọ́ lónìí ọjọ́ ẹ̀ kò táwọn ẹ̀ ta ò kò tó jẹ ọkọ́ lónìí ọjọ́ ẹ̀ bàbá wa ti débẹ̀ láàmù sí jẹ tí ó táwa débẹ̀ kọjá láti máa bẹ̀rẹ̀ ìtajà máa béèrè pé kí ni ọjọ́ ọ̀yà àwọn aláwo lọ ṣe ọba ìgbọ́gbà ní ìbẹ̀rẹ̀ sọ fún lọ wọ́n wọ́n wọ́n mú àwọn bí ní nílá wọ́n àwọn ẹ̀kọ́ báyẹ̀ mú wọ́n wọ́n rẹ̀ bí i pé pé ó tọ̀ sí wọn àkókò tọ̀ àti táwọn tí wọ́n ń ṣe bọ́ bá ń ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn jẹ́ ní ìbẹ̀ inú ìwádìí pé bọ́dà wà ìwọ́nà kan ọ̀nà ìṣe ẹgbẹ́ ìtàwà bí tí ó jẹ yẹn wọ́n lọ́ra fi ronú àwọn ẹniṣẹ́ táwọn ti yẹ tọ́ súnà bí ó tọ́ súnà jẹ́mọ́ ó tọ́ súnà bí ó tọ́ súnà ó tọ́ súnà súnà gẹ́gẹ́ lọ sí ẹ̀ so irú ẹ̀ ní kẹ́ tó máa ṣe ní ọjọ́ mi làkún dínú kan wà ní ẹ̀sìn tí a rí bẹ́ẹ̀ tí wáyé pé súnà tó tọ́ níbi àìjóúnjẹ yẹn níjọ́ míì náà tó bá ti wá ń ṣe irú àjọ̀dún bẹ́ẹ̀ tó jẹ́ àjọ̀dún àwọn ẹlẹ́bọ èèyàn ní lọ jẹ́ kéfà lọ́dọ̀ wọn o ìgbọ́n sí ìgbà tí wọn náà tún bá wọn ṣe àjọ̀dún ni kọ́lọ̀ kó jọ kó sọ́ra kó mẹ́ ẹ jẹ́ ká dúró báyìí wọ́n ti ń pín àwọn ètò wa fún wa abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan ẹ jẹ́ ń gba pẹ́sẹ̀ náà fáàmì fún àyè pé máa lọ sọ pé àwọn tí ì pẹ́sẹ̀ mi gbá Assalamu Báwo kọ́ wa ẹ̀jọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹran kékeré jíjẹ àti pé báwo la ṣe fẹ́ sáré àwọn ẹran tí ó jẹ́ àwọn mùsùn wa lórí àwọn inú ọ̀gbọ́n kò sí inú ọ̀gbọ́n ọ̀gbọ́n. ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìbéèrè yìí àádáwọ̀ rẹ̀ ó jẹ́ ṣe pé ìjòkó àwọn bọ́ ìjọ máa wù ní ká sọ̀rọ̀ tí ó máa tó jẹ́ ti kálukú àdédégbé ni tó máa lè ṣàǹfààní lẹ̀. àwọn ẹranko tá a gbọ́dọ̀ jẹ gbogbo ẹranko tó bá ti ní eyín ọ̀gàn tí ó dẹ̀ tó ń fi eyín yẹn pa ẹranko ẹgbẹ́ àwọn ẹranko yìí ni a gbọ́dọ̀ jẹ. ẹ wá rí ti èkété àbí èyí tí ó lékè nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun ni pé irú ìdájọ́ tó wà fún èkúté òun náà ló wà fún èkúté àwa làwa ń gbìyànjú àti separate láàrin méjì tábàdẹ̀wò náà gbogbo nǹkan náà fi jọra wọn the only difference kan ni pé sáìzì wọn then ìkan wọn sábà wà ní inú gbó ìkejì wọn sábà wà pẹ̀lú wa nínú àdúgbò tó ara wọn tán ní ọ̀rọ̀ mí inú àwọn àfa àti bóyá yàtọ̀ ṣùgbọ́n ètò lékè ni pé ìdájọ́ kan náà ló wà fún àwọn méjèèjì ọmọ ọ̀tá àlà àlà ọmọ tá a torí ẹ̀sùn kò bá bọ́ lọ́mọdà ẹbí ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀ pé ìkómọ là ń ṣe ẹ̀yin bọ́ ìdìbò abẹ́yẹ̀ tí wọ́n ń ṣe kó mọ rẹ̀ wò kódà ìpìlẹ̀ ọ̀gá ni tó ń jẹ tán gbé fún ayélujára kan wá jẹ ṣùgbọ́n torí pé àgbọ̀rọ̀ wá rubí ìdá máa bá wọn bọ́ ìpàdé ká máa ṣe wá sí everybody ti ṣàǹfààní báyìí engineer amin architect eh, jamiu

oríkì kí lórúkọ ọmọ ẹ̀sọ́ gbogbo ayé ayọ̀ bàbá ọlọ́mọ ló gbórúkọ ọmọ jáde wọ́n lórúkọ ọmọ wa yìí jẹ́ zayn àwọn ọmọ wá ní pé oríkì rẹ̀ ní àdìsá zayn àti ní àdìsá ọdún ayọ̀ ọdún ayọ̀ náà láàmọ̀ tí ó zayn àdìsá tó bàbá ọlọ́mọ ti di àbú zayn àdìsá

ní ìgbà lábàá bá wá látọ̀nà dídì èmi máa dúgbò tí mo ti wá báyìí kù àwọn ṣáàjì nílá mọ̀ tó gbé lọ́gàn àwọn náà mọ̀ ẹ wá dúró epo tí màá rà tí wọ́n tó fi tó dé kí wọ́n wá lọ kọ́ máa sọ pé owó epo lélẹ̀ tẹ pápá àtọ́lá ti wẹ̀fù tí ó dẹ̀ ní mí tẹ bá tún invite ẹ̀ ń jọ mi ìyàwó pé ìjọ kan ni mo wá sí wọn fún mi ní nǹkan kan òun náà ya change ẹ̀ àwa dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ ń wà ẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ so àwa èèyàn náà ẹ jẹ́ ká mọ̀ ṣe dáadáa fún àwọn àfáà ẹja mọ̀ tọ́jú wa àwọn tó bá jẹ́ ìmọ̀ọ̀mù wa ẹja tọ́jú wọn àwọn àbá àtúntò ọmọ wọn ẹja tọ́jú wọn tàbá ìnváìtì wọn wá sóde fún wọn ká mọ̀ jẹ́ kán sóde bí rádaràdà máa lọ́wọ́ owó ọmọ mú kò ní ìjẹsọ mọ́ kò ní tán bá ń lọ ẹsẹ̀ ọmọlúwàbí ẹ tó wẹ́ àkáǹtì nọ́mbà wọn ẹ transfer nǹkan síbẹ̀ fún wọn kí ni wọ́n dùn pé ẹ ti ẹ̀fẹ̀ àwọn wá sí òde so ẹ má jẹ́ kí á sọ àwọn àbá àdìdàkudà at the same time káwọn àbá náà lọ correct ara wọn kan sí mi à ń lò dé owó ọmọgbọ́ owó ọmọ àgbáríkà owó kìíní kan owó nǹkan ọmọ ha orúkọ ọmọ ṣe máa ha orúkọ òun ha sọ́dọ̀ dábì tó bí ọmọ ó ṣe wá ha sọ́dọ̀ wọ àfà tó bẹ́ẹ̀ jẹun nìyẹn ṣùgbọ́n lọ́jọ́ kó tún gbogbo wa ṣe wò àtàwọn àtàfà àtàwọn jama ọlọ́mọdé àti gbogbo wa ṣe وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته